DSS ti ju alága kanṣu tí wọ́n ló bú gómìnà Dàpọ̀ Abíọ́dún sílẹ̀ o orin ọpẹ́ àti ìyìn ni wọ́n fi pàdé alága kanṣu Ìjẹ̀bú East ọ̀nàrẹ́bù Wálé Adédayọ̀ táwọn ọlọ́pàá DSS ẹ̀ka ti Òkè Mọ́sàn nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ti mọ́lé láti ọjọ́ Ẹtì Friday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2023 yìí ọjọ́ ajé Monday ọjọ́ kẹrin oṣù yìí ni wọ́n tú sílẹ̀ láhàámọ́ wọn tó wà pé kó máa lọ sílé rẹ̀ kò ju nǹkan bíi wákàtí mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tí àgbà lọ́ọ̀yà nì Fẹ́mi Fálànà rọ àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá DSS ilé wa tí wọ́n fọwọ́ líle mú ọ̀nàrẹ́bù wálé pé kí wọ́n jù ú sílẹ̀ ni wọ́n tẹ̀lé àmọ̀ràn náà ní kíá ohun tí Fálànà sọ ni pé bó bá dá gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún lójú pé ọ̀nàrẹ́bù náà bà òun lórúkọ jẹ́ kó lọ sí kóòtù láti pè lẹ́jọ́ nínú ọ̀rọ̀ tó bá àwọn oníròyìn sọ ní kété tó gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn DSS Adédayọ̀ sọ pé òun máa pẹjọ́ lórí ọ̀nà awúrúju kan tí àwọn kánsílọ̀ tí wọ́n wà lábẹ́ ìṣàkóso òun gbà fi fòfin de òun ní kóòtù láìpẹ́ yìí ẹ̀sùn táwọn DSS fi kàn mí ni pé wọ́n ní àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà ló kọ lẹ́tà burúkú kan sáwọn pé mo sọ̀rọ̀ tó lè dá wàhálà ńlá sílẹ̀ láàrin ìlú àti pé gbogbo ìgbésẹ̀ tí mò ń gbé pátá ló lè fa kí ìdàrúdàpọ̀ wà láàrin ìlú pàápàá jùlọ lórí ẹ̀sùn ìkówójẹ tí mo fi kan gómìnà ìpínlẹ̀ náà kódà wọ́n ní mò ń gbèrò láti ṣèwọ́de pẹ̀lú àwọn kan láàrin ìlú mo ti sọ fún wọn pé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá o mo sọ fún wọn pé mi ò mọ nǹkan kan nípa ẹ̀ ohun tó ti ọkàn mi wá tí mo gbàgbọ́ pé ó dáa ni mo ṣe lóòótọ́ àwọn ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ mi mọ̀ nípa ìgbésẹ̀ tí mo gbé náà ṣùgbọ́n tí gbogbo wọn pátá padà lẹ́yìn mi nígbà tí wàhálà ọ̀rọ̀ náà ń bọ̀ lọ́nà wọ́n dá èmi nìkan dáa ohun tí ọkàn mi ní kí n ṣe gan-an ni mo ti ṣe yẹn ọkàn mi sì ti fúyẹ́ pé mo ti ṣe ohun tó dáa mi ò sì kábàámọ̀ rárá lórí lẹ́tà tí mo kọ sí olóyè olúṣẹ́gun ọ̀ṣọ́bà lórí ìwà àjẹbánu tí gómìnà dàpọ̀ abíọ́dún ń fù níwà yìí adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television